فيكم طبط فادخلوها خالدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعدى كفو الله وباوه àwa àlékún ìkẹ́ àti ọlà fún aṣíwájú ẹ̀dá anábìwá muhammad ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá lẹ́yìn eléyìí ni abẹ ọlọ́run nínú àánú rẹ̀ fún gbogbo àwọn tí ọlọ́run ṣe ní àlùfáà fún wa àwọn tó ti bọ́ sí alikiyama nínú wọn ọlọ́run dákun mọ́sálá ìbánigbà àbọ̀ wọn àwọn tó sẹ́kù ìgúnlẹ̀ wọn ọlọ́run jẹ́ kí ọ dáa àwa bí ọlọ́run fún àwọn onígbọ̀wọ́ ètò wa yìí ètò wa gbóyìmá tí ọlọ́run sì tún lò wọ́n ní sábàbí dáadáa lérí àwọn ètò mìíràn yálà lórí tẹlifíṣàn báyìí ni tàbí nínú rédíò ọlọ́run ọba tí ó lò yín fún iṣẹ́ olóore àìní lè ṣe má ọlọ́mọ fi ṣe àdánwò fún yín gbogbo ọ̀nà tí ìfàsẹ́yìn máa ń gbà á dé bá ẹ̀dá ní gbogbo ọ̀nà ọlọ́run dákun má jẹ́ kẹ́ ẹ mọ ìfàsẹ́yìn ọlá àti ọlọ́run ọba àbí a bá ń fi ọkàn bá ètò wa yìí bọ̀ à ń sọ nípa pé àwọn ń dágbére fún oṣù Ramadan díẹ̀díẹ̀ oṣù tó jẹ́ sí pé àwọn ẹni ṣáájú wọ́n máa ń banú jẹ́ tí bá ń palẹ̀ mọ́ báyìí wọ́n máa ń kà á kún wípé àwọn ọ̀pá yun nǹkan tó ṣe pàtàkì àwọn ọ̀pá yun oṣù alápọ̀nlé oṣù àlùbáríkà èyí tí ò sí nǹkan tí a lè fi dípò rẹ̀ tí a lè rí lóore tó tó àfin tá a tún máa wá tá a tún máa wá pé tá a bá tún ṣe yìí ó tún lè dàbí eléyìí ó tún lè mọ̀ọ́rẹ́ wá eléyìí náà ni a wá ń fi àwọn iṣẹ́ olóore èyí tí ó ti wà nínú ìlànà tí ọlọ́run subhanahu wa ta'ala àti èyí tí aṣíwájú ẹ̀dá anábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ti là sílẹ̀ fún wa wípé a tún lè ṣe tí a tara rẹ̀ tún rí oore lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kò sí oore tí à ń wá tó ju pé àlìjánà ọlọ́run ọba lọ àbí ọlọ́run nínú àánú rẹ̀ kọ́mọ́sálá ètò ẹ̀yìn àtàwa mọ ẹni tí yọ wọlé ìkẹ́ rẹ̀ ilé ìdẹ̀ra rẹ̀ ọlá àti tóbi ọlọ́run àti júwa níwèé àwọn oníranran ṣẹ́ eléyìí tí a lè ṣe tí a fi lè rí oore ọlọ́run tálìjánà ọlọ́run fi lè tẹ́ sí wa Islam kún fún oníranran àwọn ọ̀nà téèyàn lè gbà tàbí àwọn iṣẹ́ téèyàn ó rí wípé iṣẹ́ tó kéré ni tó kéré tọ́lọ́ subhanahu wa ta'ala tí ó wà fi èrè jẹ tọ́pọ̀ tí ó fi sídìí rẹ̀ èyí tí mùsùlùmí ò gbọ́dọ̀ fojúre náà torí gbogbo àwọn sẹ́wọ̀n yìí náà ni wọ́n ó rejọ fún wa tí ó máa di dáadáa níwájú ọlọ́run subhanahu wa ta'ala bí a bá ń fọkàn bá lọ nínú àwọn sí olóore tá a sọ fún wa wípa a tara rẹ̀ rí orí ọlọ́run tí ń ṣe àlìjẹ́nnà ó ní àlùgùdúwù wàrọ̀wáhù ilal masjid láfẹ̀mọ́júmọ́ nírọ̀lẹ́ kọjá sí wípé ojú òní máa ro wá láti lọ sí ilé ìsìn ọlọ́run nítorí pàṣíwájú ẹ̀dá anábíwá Muhammad ó sọ fún wa pé mangada ilal masjid gbogbo ẹni tí ó bá jí làárọ̀ kùtùkùtù tó múra tó lọ sínú ilé ìsìn tí ó jẹ́ kí ohunkóhun kó díhun lọ láti dìde lọ jọ́sìn fọlọ́run àwòrán ọ̀hà tàbásìkò tí ilẹ̀ bá fẹ́ sú ó tún lọ jọ́sìn fún ọlọ́run àádọ́láhùláhù fìlìjánná nùzùlá ọlọ́run lóhun ó pèsè ààyè àlùbáríkà kan fún nínú àlìjánná kùlámà gádà àwòrọ́hà gbogbo bí bá ṣe ń jí làárọ̀ tàbí ìrọ̀lẹ́ ń rọ̀ tí ń lọ bẹ́ẹ̀ náà láti máa fi kọ́ ilé tó dáa fún nínú àlìjánná ọlọ́run allah akbar oore pọ̀ lójú ọ̀nà ẹ̀sìn wa yìí ọlọ́run ọba bíọ́ mọ́sálá ìṣèwá lẹ́rú tí ọwọ́ rẹ̀ tí ọ máa tẹ orí ọlọ́run tí a bá ń fi ọkàn bá lọ nínú àwọn nǹkan tá a tún sọ fún wa wípé ó lè ṣokùnfà kọ́wọ́ ọwọ́ tẹ àlìjẹ́nà tí ń ṣe ọ̀gá orí ọlọ́run òun ni muhafazatu ala salawatil khams ká máa kíyèsí ìrun wákàtí márùn ìrun wákàtí márùn ká máa kíyèsí dáadáa a gbọ́dọ̀ fi ráre a gbọ́dọ̀ fi ṣe ìgbàgbé torí tí èèyàn bá fi ṣe ìráre tàbí ó fi ṣe ìgbàgbé ìdákejì oore òní yóò máa jẹ́ tiẹ̀ bí èèyàn bá wá lè kíyèsí tọ́fọkàn sí oore ọlọ́run tí ń sàlìjẹ́nà òní ó jẹ́ tiẹ̀ ìdákejì tá wí lọ́lọ́run júwe fún wa ọlọ́run ní ọ̀wọ́ ìlú lílimusọ́líì ìpè kọ́ máa bá gbogbo ẹni tó lóhùn kírun irú ẹ̀yàn wo ni irú kírun kírun wo ni alladhina hum an salatihim sahun àwọn tí wọ́n ń kíyèsí run wọn tí wọ́n máa ń fi wọn ṣègbàgbé ọlọ́run ní òun ó mú wọn jìnnà sí kẹ́hún nínú àlìjánà òun náà ní jẹ́ wáìlì àwọn bàbá wa nínú kéwú wọ́n jẹ́ yé wa wípé àbàtà kan ni ọ̀gbun kan ni nínú jáànámà òun ní jẹ́ wáìlù wọ́n ní kódà iná já ànámọ̀ gan máa ń fowókọ ọlọ́run wá ìsọ́ nígbà méje kó wọ́n mọ́ rí yà rẹ̀ Allahu Akbar ibẹ̀ lọ́lọ́run ní yóò jẹ́ ibùsọ ẹrù ka gbogbo ẹni tí ó pàtàkì irun tí ń yẹ̀yẹ́ irun tí ọmọ kíyèsí tí ń kí ní kí pé gbàtọ́ bá ráyè ó ń kí ní kí kíkan dákan si ẹlòmí àsùbá nìkan òun lọ́bọ́lọ́n sàdé òun lọ́lọ́n jẹ́ tó bá ti kí àsùbá tán ìyókù parí nu ó tún dàsùbá ọjọ́ kejì ọ̀n tọ́ra ẹni òun lé oore jìnà síra rẹ gbogbo ẹni tí ó bá máa ṣàkíyèsí irun wákàtí márààrún kẹ́ẹ̀tún ṣe kéèyàn ń kí lásán fi kùṣù ọ gbọ́dọ̀ kí pẹ̀lú ìpáyà ọlọ́run wà yùsọ̀líhà fi wàkìtìhà àwọn yùsọ̀líhìnà fi awqatihinna ó sì tún gbọ́dọ̀ kí láwọn àsìkò àwọn àrùn yẹn kìí ṣègbà bá wú bẹ́ẹ̀ yẹn bá lè ṣe bẹ́ẹ̀ oore lè yàn fà sọ́dọ̀ ara rẹ̀ rasulu karim sallallahu alayhi wa sallam ó fi ṣe sí yẹn ó fi jọ fún wa ó ní law anna naharan bi babi ahadikum anábì ẹ̀rí ni tó bá jẹ́ sí pé odò ńlá kan ló wà lẹ́nu ọ̀nà ẹnìkan nu yín yẹtẹ́sìlù fi ìkùlẹ̀ yẹ́wọ́mí hamsa marat tó jẹ́ pé lójoojúmọ́ ní ń bọ́ sídìí odò yìí tí ń fi ń wẹ̀ tí ń fi ń fọ ara rẹ̀ ní ìgbà márùn-ún lójúmọ́ anábìnrin àlìyẹ́bùkọ mẹ́ndòrìní í ṣe ìhun só lè sẹ́kù ìdọ̀tí kankan lára ru ẹni bẹ́ẹ̀ ẹni tí ń wẹ̀ nígbà márùn-ún lójúmọ́ bẹ́yàn bá wẹ̀ nígbẹ̀ kan gan dáadáa tí ó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ńlá lóògùn púpọ̀ ó lè mọ́sí dọ̀tí lára rẹ̀ ọwọ́ wẹ̀ nígbà márùn-ún kẹsẹ́ kan lọ́wọ́ ẹ̀ ún ọwọ́ ẹ̀ ní ìdájí ọwọ́ ẹ̀ ní ọ̀sán ọwọ́ ẹ̀ ń rọ̀lẹ́ ó tún wẹ̀ nígbà òòrùn wọ̀ ó tún wẹ̀ nígbà a lè rí dọ̀tí sọ fún wípé ní kò sí ẹ̀gbin kankan ìdọ̀tí kankan tó lè lara lára àrùn onítọ̀hún ìtànàbí wa sọ fún wa ni pé fakadhalika mithlu salawatil khams anábì ní bírun wákàtí márùn náà sí rí nìyẹn yamhu Allahu bihinna al-khataya ọlọ́run máa ń fi irun wákàtí márùn yẹn ó máa ń fi fọ ẹ̀ṣẹ̀ èèyàn dànù béèyàn bá lè gbìyànjú tó lè máa kí wákàtí gbogbo yọọ ma fi fọ̀ bí bẹ́ẹ̀ yẹn bá ti mọ́ kú òun ẹsẹ̀ kò sí tó kù ní kọ́lọ́hún òbí rẹ̀ ohun tó lè kọ́ dínà àlìjẹ́nà fún yàn òun náà ni kéèyàn máa mọ̀ nínú ọlọ́run tọ́lọ́run bá ti la kú òun ẹsẹ̀ kìí ṣe pé ní ṣùgbọ́n wọ́n ní tó máa ń ṣe nínú ìsẹ̀mí ayé fi ha yàn ọ wa kọ́wọ́ wo le tẹ orí tí rọ̀mọ̀dánù bá lọ ẹ̀sìn ọlọ́run ọlọ́bì kan ká wákàtí márùn ká má jẹ ọjà tá a bá ti ń ṣe irú oore táwọn sojú kòkòrò rẹ̀ nù rọ̀mọ̀dán tá a fi bọ́ sí alọ́run ó tún wà lára wákàtí márùn náà tá a bá ń wa. bákan fi ti tí lọ òun náà ni ọ yàtọ̀ sí ìta sọ lókè lẹ́ẹ̀kan ká kírun lásìkò ẹ̀ ọ wá yàtọ̀ fún kéèyàn kírun fi awàlì wàkìtìyà kọjá sí wípé àkọ́kọ́ wọlé àsìkò òrùn ga ilé ìyáki òun gan lórí tiẹ̀ lọ́tọ̀ eléyìí jẹ́ ìpèdè sákèsí fún gbogbo àwa mùsùlùmí pàápàá aládùúgbò wa nílẹ̀ yorùbá ta àwa bíbá yìí àmọ́ ń kírun bẹ̀tì púpọ̀ nínú mọ́sálásí ti ń bẹ lónìí òun lọ je pé a pàtàkì àsìkò àkọ́kọ́ wọlé ìrun yẹn gangan àsìkò òun ó ti wọlé tí yóò ti lọ bí ọgbọ̀n ṣẹ́jú kódòmí àmọ́ tó wákàtí kan ká tó di wípa lọ kírun ó léwu nítorí pásìkò tírun wọlé yẹn gangan bí èèyàn ọba fi kí èèyàn ọmọgbà tí èèyàn kúrò láyé ọlọ́run lè kádàrà mímú yẹn kúrò láyé lálàfo wákàtí kan sígbà tá a fẹ́ fi kírun yẹn wọ́n kàkọ́ pé bá láyé nítorí pásìkò rẹ̀ ti tó gẹ́gẹ́ bó ṣe rí lọ́dọ̀ ẹni tí ó jóbìnrin tí ó ń gbà tí ó ń ṣe haidọ̀ ṣùgbọ́n ń gbà tí èdè pálífàjà rí ọ́ là haidọ̀ rẹ̀ ti dá ṣùgbọ́n kọ̀wẹ̀ ilẹ̀ wa mọ́ ọba tó ń jẹun irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti dáràn ààwẹ̀ ní wípé tó ń ta àfinikọ́ mọ́gbà ààwẹ̀ ó ti tán ó ti lọ ṣáájú kálífàjárì ó tó ṣe kíni kó tó là lílà ó ti sọ ààwẹ̀ gbígbà di ọ̀ranyàn fún bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí àsìkò oorun wíwọlé àsìkò oorun ó ti sọ ọ̀run yẹn di ọ̀ranyàn lọ́rùn wa bí èèyàn bá wá lọ lára ọlọ lára bá lè kú ò láyé ṣáájú kó tó kí wọ́n wípé ìròyìn bá láyé wọ́n àwẹ̀ tiẹ̀ tó san ọ̀rọ̀ àwọn àfáà mẹ́mbẹ̀ pé a lè san wọn lọ́rọ̀ ìta bá ṣe lè rí ni ká san tí gẹ́gẹ́ bá a ṣe sọ lọ́dún yìí nínú ìbánisọ̀rọ̀ wa tí irun ọ̀tí ẹ̀rí bẹ́ẹ̀ rárá wọn sọ fún apẹ́ni tí ò kírun kábàkì tọ́ba yìí ti wà lọ́rùn èèyàn báyìí ọ̀ràn pé kò kírun ó ti wà lọ́rùn èèyàn eléyìí la fi pe gbogbo àwa tọ́lọ́run fi àkóso àwọn iléèsìn lé tí ìmà tó ti gbé kalẹ̀ fún wa tá a lè fi mọ àsìkò oorun tó wọlé ó ti pọ̀ bá bá lè ṣe gbìyànjú ká fi oorun èyí tí rasulu karim sallallahu alayhi sallam tó fi sọ bí a ṣe fún wa tá bá lè lò yí àwọn nǹkan míì tún bẹ tí ìmọ̀ ayé òde òní ìmọ̀ ẹ̀rọ tó tẹ̀síwájú tó tún oorun fífi oorun wó yìí òun ló ṣe pàtàkì ẹ jẹ́ ká gbìyànjú gbogbo tí wọ́n bá pè á sákìyèsí ẹ̀sìn wa kò ń ṣe ẹ̀sìn tí a sọ wípé ẹnu ibi tí a gbọ́ lọ́dọ̀ àwọn bàbá náà lọ́mọ rárá ẹ̀sìn ẹ̀sìn kan ní tọ́jẹ́ sí wípé rọ̀súlù sọ fún apẹ́ ìnáhádà dínú màtí ẹ̀sìn ẹ̀sìn jẹ́ ń tí máa ràn màtínú ní ìlànà sọ fún fa ógìlù fi ibi tẹ́ ẹ bá fẹ́ wọnú ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ máa wọ́ bọ́ ọ bá bẹ́ẹ̀lú gíjà yọ ta ọ dànù ohun tí máa ń ràn ní ó fẹ́ pé bíi ta rí dé yìí lórí ìmọ̀ ni wọ́n gbé ka a lè rí màmí tí ó tún fa àwọn nǹkan mọ̀ wá bá ti ń ẹja máa tẹ́wọ́ gbà á ká sì máa lò ó èyí tá a bá ni wípé nínú ojú tọwọ́ tẹ́ orí lọ́dọ̀ Ọlọ́run òun ni ká máa kírun wa sí àsìkò àkọ́kọ́ tírun yìí kọ wọlé awọlé wákìtì ha nítorí pé nínú àdìsí ti aṣáájú wa Abdullah bin Mas'ud tọ́gbà wá fún wa kọ́lọ̀mbá ni yọnu sí ó ní mo bi aṣáájú ẹ̀dá léèrè sallallahu alayhi wa sallam ayò amalin ayò amal ahabbu ila Allahi ta'ala iṣẹ́ ìwò lọ́lọ́run fẹ́ràn jù nínú gbogbo sẹ́tẹ̀dà máa ṣe kọ́ọ̀lù ìgbà náà bí ọ̀dà lóhùn kí ló fi dá lóhùn ó ní asọ́látù aláwàktíhà kéèyàn ó kírun ní ìbẹ̀rẹ̀ àsìkò ẹ̀ gángan òun lọ́lọ́run fẹ́ràn kúntù ó ní mo tún bi ànábì léèrè wípé súnmà áyì èwo tún ni nínú iṣẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí qal birrul walidayn kéèyàn máa ṣe dáadáa sáwọn òbí ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ọlọ́mọ sàlẹ̀ ìsánú wa nínú àwọn iṣẹ́ olóore eléyìí tá a tún lè ṣe tọwọ́ wa tó tún lè fi ba oore ọlọ́run lórí ìrun náà ni a sọ̀rọ̀ nípa pé ká máa kíyèsí gbogbo òrùn wákàtí márùn lábẹ́ rẹ̀ látún ti sọ̀rọ̀ wípé ká kíyèsí àsìkò tírun wọlé lábẹ́ ìrun kan yìí náà oore tún kù fún wa àwọn àrùn méjì kan ń bẹ tí wọ́n máa ń pè ní sọ̀láàtò lèbọ̀rọ̀dáì àlùbàrọ̀dáì ìrun tútù méjì tí èèyàn bá lè kíyèsí ìrun tútù méjèèjì yìí dáadáa òun ni irun àsùnbá àti irun àlásàrì ìtí a fi pè ní tútù ni wípé irun àsùnbá nígbàtí tí òru bá tán tá a fẹ́ wọnú ọ̀sán òun là á irun tí àsìrì a máa kí ọ̀sán bá fẹ́ tán tá a fẹ́ wọnú òru fi máa ń pèrún méjèèjì ní irun tútùtù méjì irun méjèèjì yìí tún pàtàkì gbogbo àwọn àrùn wọ́n fẹ́ kárí wípà ń kí dáadáa níjàmá àdẹ̀jọ́ bọ́mọ wa lọ́wọ́ àti gbogbo òrun yòókù rasulu karim sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé mọ̀nsọ́lá albardain ẹni bá lè kírun tútù méjì tí í ṣèrun àsùnbà àti irun àlásàrì dakhala aljanna Allahu akbar òun tí yọ wà aljanna ọlọ́run kí là ń wá ju aljanna lọ ọ̀dọ̀ wọ ẹnì kọ̀ọ̀kan wa ẹja gbìyànjú kárí wípé irun wa à ń kíyèsí dáadáa ọlọ́run mọ́sálá ìṣẹ́wálẹ́rú tí ó máa kíyèsí ìjọsìn rẹ̀ ọlá àti tóbi ọlọ́run àbákanáà nígbàtí a máa sí ojú òpó lẹ̀ fún àwa tí a bá ní ìbéèrè nínú àwọn iṣẹ́ eléyìí tí a lè ṣe tí ọwọ́ wa fi lè tẹ oore òun náà ni ká gbìyànjú àdúà akbar salatil fajr àdúà yìí tá a fẹ́ ṣe fún àyí tá a fẹ́ wí ẹnì kọ̀ọ̀kan wa ká gbìyànjú kárí wípé à ń ṣe é lẹ́yìn tá a bá kí irun àsùnbà wa tán kárí wípé à ń ṣe dáadáa àdúrà wo náà ni ọgbọ́n tó gbajúmọ̀ ni tẹ́nu kọ̀ọ̀kan wá mà ẹ má jẹ́ àfojú kéré rẹ̀ ẹ jẹ́ kárí pé à ń ṣe dáadáa nígbà tá a bá kí irun àsùnbà tán la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa ala لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير kama ṣe nígbà mẹ́wàá nígbà mẹ́wàá bí anabi ṣe sọ fún wa nígbà tá a bá kírun ẹni tọ́nà ọ̀ràn sí wa ni ó ní ká máa ṣe mẹ́wàá rẹ̀ tá a bá kírun àsùnbà tán ànábì ní mọ̀nkọ́lá fi dóbẹ̀rẹ̀ sọ́lá tẹlifájì ẹ̀ ń bá lè máa wí lẹ́yìn ìgbà tó bá kírun àsùnbà tán tó ń wí ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ọ̀hún náà ni la ilaha illallah ti wí fún wa ànábì ní ẹ̀ ń bá lè máa wí ashara marat ní ìgbà mẹ́wàá kó ti bàláwo ashara asanat láàdá mẹ́wàá náà ni wọ́n kọ́ ọ́ lẹ̀ fún un wàyùmí wa muha anihu aṣara seyiat wọn ó sì tún ha àṣìṣe rẹ̀ mẹ́wàá wọn ha dànù fún wàrúfẹ aláwo aṣara darajat ipò mẹ́wàá wọn ó fi ṣe àgbéga fún wakana yawmihi dhalika kullu fi hadhirin min kulli makruh allah akbar bẹ́ẹ̀ yẹn bá lè ṣe wọ́n ní ọdún ìsọ́ni gbogbo aburú tó lè ṣẹlẹ̀ sẹ́dá ọlọ́run ó fi àbáríkà la gbólóhùn yìí tá a bá lè wí ọlọ́run wọn máa fi sọ̀yàn wà húrìzà mi náà ṣaitan kódà ọlọ́run wọn láyàn kó lọ́wọ́ èso wàlámù yambogo lè dánbe ayọ̀dẹ̀ríkà wò fi dáàlì kàníyàwó kò sẹ́sẹ̀ kan tí ó sẹ̀ ń jọ náà tọ́lọ́run ò ní gbè fún kọjá ìlà ṣirku billah ìlà ṣirku billah àfi tó ń tì í báyà ṣẹbọ lókù ẹbọ nìkan òun ni gbólóhùn yìí ló lè má lè hadàn Allahu akbar Allahu akbar ẹ̀rí pẹ́sìn yìí ẹ̀sìn tó kún fún orí púpọ̀ ni ọlọ́mọ sàlàyé sàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú kárí wípé gbólóhùn yìí à ń wí lẹ́yìn ìgbà tá a bá ti kí ìrun àsùnbà tán ká máa wí kìí sàsùnbà nìkan gbólóhùn náà tó wọnú gbogbo àkàr tá a máa wí lẹ́yìn ìrun arógbé yẹn nìkọ̀ọ̀kan wa tọ́lọ́ ń fún ní àkóso ilé ìsìn gbogbo àwọn nǹkan tí a gbélẹ̀rọ tá à ń káwọn èèyàn orí ò lè síbẹ̀ fún wa bí èyí tí aṣíwájú ẹ̀dá sallallahu alaihi wasallam tó fi lélẹ̀ fún wa ẹ jẹ́ ká padà síbi àwọn mafurot èyí tí ànábì fi kọ́ àlèwọ́mọ̀ yìí tọ́jẹ́ pé inú ẹ̀ láti mú gbólóhùn ẹyọ kan yìí mẹ́ tí ẹ̀wọ̀ oore tó wá wà nídìí rẹ̀ oh, àwọn gbólóhùn yìí àfihàn oh, fi káwọn èèyàn má àwọn èèyàn má èyí tó kùtà ní múra sí òun lèyí tí ẹnìkọ̀ọ̀kan náà àwọn àfa àtẹ̀ǹgbélẹ̀ rọ ẹ já padà síbi ìtàsíwájú ẹ̀dá tó fi lélẹ̀ fún wa kọ́wọ́ wa kó lè tẹ̀ orí wa aleykum salaam. wa aleykum salaam. ayé kun alẹ́ ni wọ́n sálẹ̀. láti òkè odò ni o akin. ọlọ́run bá ní sọ èèyàn fún wa ní ẹ̀sùn olórí. barakallahu fikum. kẹ́límà tí ẹ sọ fún wa ń sìn pé kẹ́límà la ilaha illallah wahdahu la sharika lahu. Hmm. lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiit. Hmm. ala kulli shay'in qadir. fẹ́ sọ pé tí a bá wí hmm. pé lẹ́yìn ẹbọ nìkan òun náà ni sẹ́yìn bá ṣe ni ọlọ́run ní sàforíjì fún yẹn. wàá fẹ́ bèrè pé ni sìnà sìnà náà kọ́ yẹn sẹ́yìn bá wí gbólóyìí ṣé ó ṣe àhádàánú sìnà fún yàn. kí bá ní yìí. ọba yóò san oníbèrè ní ẹ̀san dáadáa àti abáwo ṣírìkù tí rọ̀ṣúlù tó sọ fún wa níbẹ̀ yẹn sì á rí pé nínú kàbáyì nínú ẹ̀sẹ̀ ńláńlá òun ni ọmọ ìyá sọ fún wa náà òun náà wọnú kàbáyì ńláńlá bẹ́ẹ̀ náà ni sárkà kéèyàn jalè gbogbo àwọn tó ńláńlá kí àwọn gbólóhùn tá à ń wí yìí inú tí ó kùnà lọ́wọ́ òun ni kẹ́ni tóun náà dáa ọwọ́ àforíjì lọ sí iwájú ọlọ́run kó o níbi ẹ̀ṣẹ̀ yìí tá a bá ti wá ọlọ́run ti tán láti dáríjì wá ọlọ́run mọ́sálá ìdáríjì ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run ọlọ́run jẹ́ ọmọ afẹ́ni kọ̀ọ̀kan wa gbé ọlá àti tóbi ẹ̀ ọlá àjẹ ọ̀kan ṣoṣo rẹ̀ àwọn onígbọ̀wọ́ ètò yìí ọlọ́run bá ní sàlékún dáadáa wọn iléeṣẹ́ reality ọlọ́run mọ́jẹ̀ òjò náà jọ ọmọ lọ síwájú dáadáa àánú ọlọ́run kọ́mọ abẹ́ni kọ̀ọ̀kan wa gbé subhana rabbika رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين